الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله gẹ́gẹ́ ti ṣe mọ̀ pé mùsùlùmí انتم انت لوفي الله ó sì máa ń gbogbo ẹ̀kọ́ eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa mùsùlùmí máa gbìyànjú láti tẹ̀lé kò sí nǹkan tí mùsùlùmí fẹ́ ṣe tí máa fojú di pé nǹkan ti ṣe kéré tó ṣèwádìí kí ni lànà anabi sallallahu alaihi wasallam níbi ṣíṣe rú báyìí tó fi dórí ọ̀rọ̀ jókòó. tábìlì ibi tá a ti fẹ́ jókòó láwùjọ ibi táwọn èèyàn péjọ sí ibi tí ìjókòó ti pa wọ́n pọ̀ báwo láti ṣe máa jókòó ọ̀nà wo lágbà tá a fi máa lúpọ̀ máa tó ti síwájú wa ní ààyè àpéjọ àti ìjókòó yìí gbogbo ẹ̀ ara ń tẹ́sí Islam dá sí ni nítorí kí lè bàjẹ́ pé gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá ti ti sọ nípa anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí náà rí qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu sọ fún wa ike àti sọlẹ́ẹ̀tì máa ń ṣe. àtẹ̀rẹ̀ tí mo ń pa ṣèjọ́sìn ìsẹ̀mí àti kú mi gbogbo ẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni o kò sóró kún fún a sì gbọ́dọ̀ fẹ́ nìkan ká fi sí ẹgbẹ̀rún fún eléyìí ní tọ́lọ́run ọba fi pa wá láṣẹ ẹ̀sìn Islam onítìwọn náà bá lọ síbi àpéjọ kan ibi táwọn èèyàn ti jókòó tí wọn náà fẹ́ jókòó. islam ni tó o bá ti débẹ̀ wàá sálámà sáwọn ẹni tó o bá ń bẹ̀ nítorí pé mùsùlùmí bá ti pàdé mùsùlùmí àkọ́kọ́ nǹkan tó àwọn mójútó ọlọ́run ní kó sálámà síra wọn ọkàn kìí fúyẹ́ sọ́kàn ojú kìí fi abala abitọ́ta wọ ọmọlàkejì nígbà tó ṣe pé ńgbà tí wọ́n pàdé ara wọn wọn sálámà síra wọn. ọlá ńlá orí ńlá ìfìlẹ̀ ọkàn balẹ̀ tí ò ní àfiwé ọ̀nbẹ nínú ká sálámà síra wọn. torí ẹ̀rọ anábì sallallahu alayhi wa sallam ló fi hàn wá pé la tadkhulu al-jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabbu ala

nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí eléyìí tí ò sí fọwọ́ rọ́dánù olórí kejì mùsùlùmí bá sálámà tí ọ̀dàdà ní kan dáhùn yìí ṣe pé ó ti tẹ̀ mọ́ wọ aago ọwọ́ rẹ̀ náà ṣe ń délé ìlú àbí mádàlóhùn tó láàt ọgbọ́dọ̀ dáhùn ìwádìí wáyé ibi tó ti gáṣẹ́ kù wàá sálámà sáwọn ẹni tó ọba ń bẹ̀ tó bá yẹ kí mọ́sálásí lọ bá wà tó ti bá àwọn yẹn ti ṣáájú rẹ̀ wà ń bẹ̀. wọn náà fẹ́ jókòó ní mọ́ṣáláṣí gẹ́gẹ́ báwọn ẹni ìsáájú ti ṣe jókòó wàá kọ́kọ́ tahiyatul masjid rákà méjì tẹ́ ẹ máa fi kí mọ́ṣáláṣí ẹ̀yìn ìgbà tó bá parí rákà méjì yìí ọ̀ sálámà sáwọn ẹni tó bá ń wájú eléyìí ni ti sunna anabi sallallahu alayhi wa fi hàn wá níjọ́ tí ọkùnrin kan wà ní mọ́ṣáláṣí tó ṣe náà fi lára ká méjì tó sálámà àwọn ẹwà. ọ̀sálámà sálẹ̀bì sallallahu alayhi wa sallam àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ anábì dáhùn sálámà wọn á sọ fún irji' fa salli fa innaka lam tusalli padà lọ sí sọlá torí ètò olóòsèǹ kìí sí sọlá arákùnrin padà ọlọ́tún sọlá ti ṣe gbàtútù parí ó tún wá sálámà sálẹ̀bì sallallahu alayhi wa sallam tó ní padà lọ́tún sọlá ti ṣe torí òtí ṣe sọlá gbà tí nǹkan yìí lọ́fẹ̀ẹ́ ti pé bí màá bá ń lọ nígbà ẹgbẹ̀rún wọ́n tún máa ní lọ tún àlọ́ ẹ̀kí lọ tún sọ láti ṣe ni torí ní ti ṣe sọ̀lẹ́ à máa ní wàá nẹ́bì ẹ̀mí àwọn ọmọọṣẹ́ jù bá ń lọ ẹ̀kọ́ mi. ṣùgbọ́n tá a fẹ́ ló ń bẹ̀ ni pé ẹni bá wọ mọ́ṣáláṣí táwọn èèyàn ti síwájú rẹ̀ dé mọ́ṣáláṣí tí gbogbo wọn jọ jókòó tán retí àkókò sọ̀lẹ́ ntọ́ ṣe ni kó o gbọ́dọ̀ tí ìsálámà sí wọn ṣáájú kó o tó kí mọ́tíláṣí pẹ̀lú tahiyatul masjid rákà méjì ẹ̀rẹ̀ lọ́wọ́ àsálámà sí wọn. tó bá ti ọjọ́ júmọ̀ ni ọwọ́ ọmọ mọ́tíláṣí ìmáàmù ti ti ṣe kútúbà ayé o sí fún ọ láti ṣe nǹkan mí ma rárá rárá ju kó ọkàn sí rákà méjì lọ tahiyatul masjid kó o sì jókòó. ọ̀ gbọ́dọ̀ sálámà sẹ́nikẹ́ni ẹni bá ti sálámà sí ọ̀gbọ́dọ̀ dáhùn lọ́jọ́jọ́ abá ìtàn máa ti ń ṣe kútùbà torí ẹ̀ tọ́ba ti wá débi tá a ti jókòó wà á sálámà torí ẹ̀ gbogbo olùjókòó tí ọ̀tá mùsùlùmí ò ní bá wọn lọ bẹ̀ wọ́n ń ṣe àpérò báwọn ti sọ ọdún eégún ọdún òrò ọdún ọ̀sà mùsùlùmí ò ní bá wọn délẹ̀ ámbọ̀sibọ́sí pé yọ̀wọ́ lọ jókòó pẹ̀lú wọn yọ̀ máa sálámà síta gánà kò ní bá wọn débẹ̀ bẹ́ẹ̀ náà ìpàdé rìkísí ìpàdé ọ̀tẹ̀ ìṣòro wájú pọ̀ mọ́tì pàkọ́ ìdísí ilẹ̀ mùsùlùmí ò bá wọn débẹ̀ amọ̀sibọ́sí pé ta lọ́mọ asálámàjì ọlọ́mọdé gbogbo ibi jókòó tó dáa bí àpérò àti ṣàtúnṣe ìjọbàjẹ́ bí àti parí ìjà láàrin àwọn ẹni ń jà bí ìjókòó pé à ń lọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ afẹ́rẹ́ mọ̀ nípa ẹ̀sìn wa gbogbo irú àwọn ìjókòó bá mùsùlùmí ẹ̀ lè bá ń bẹ̀ gbọ́ bá débẹ̀ wá sálámà sí wọn asalaamu aleykum wá sálámà sí wọn gbogbo kíkí tẹ̀ bá máa kíra yín nínú èdè yín yọ tẹ̀lé léyìn ni kí kó lọ síwájú asalaamu aleykum gbogbo mùsùlùmí bá pàdé mùsùlùmí asalaamu aleykum yóò máa síwájú o kìí ṣe ẹ̀tọ́ àrùn ẹ̀kú àná ẹ̀pẹ̀lẹ́ gbogbo eléyìí yọ wà lẹ́yìn asalaamu alaykum lẹ́yìn rẹ̀ wà wá jókòó wà á jókòó níbi táyé bá níbi táyé bá parí sí ibi táyé parí sí ni wà á ti jókòó pèsè pé ibi tí ẹni tó ti kọ́kọ́ dé láti ìgbà tó ti pẹ́ táwọn dé táwọn jókòó sí ni wọ́n wá fẹ́ jókòó sí pé wọ́n ti ẹ dìde mẹ́rin tọ́ọ̀ rí àwa ni táwa lẹ̀ gbàtí o máa pẹ́ àyè ibi tí àyè bá tẹ́sí kò ní tọ́sírù rẹ ìwọ náà ti tètè dé nì láti jẹ́ ẹni tó ṣe wípé ó fi jókòó síbi tó ń wò pọ̀ yẹ kó o jókòó sí. ẹ̀yin wá gbọ́dọ̀ irú orí ni wọ́n ní lọ́rùn rẹ gbọ́dọ̀ wọ́n lọ gbọ́dọ̀ wà ń bí báyìí ẹnìkan lẹ́tọ̀ọ́ sí kọ́ wà ń bẹ́ẹ̀ ibi àyè bá parí sí ló sí. àwọn gbọ́dọ̀ gbẹni kankan ti dé kú o láyé ibi tó jókòó sí torí kí wọn lè bá jókòó bẹ́ẹ̀ ìwà ni lábẹ́ òfin ọlọ dèdè ń tiẹ̀ kó ń bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ gbẹni kankan ti dé láyé rẹ̀ torí kí wọn lè bá jókòó bẹ́ẹ̀. bákan náà nínú mọ́tàlásí wọ́n máa ń bẹ ní ọ̀sà eléyìí tá máa ń tẹ̀lé láwọn àyè ibòmíì wípé wọ́n ti dá àyè kan sí. Si, ní agbára wájú ike táwọn èèyàn kan ní pàtàkì àwọn èèyàn jankan-jankan àwọn ní òjòkó ńbẹ gbogbo yín gbogbo bó tilẹ̀ wù kọ́ yá yín tó ẹ yà wá ni o ẹ ní dúró láwọn àyè yẹn ẹ yà wá bomi ni o ẹ jókòó láwọn àyè yẹn Islam islam báwọn kan kébẹ̀ làwọn máa jókòó kí wọ́n máa wá mọ́tàsí yàtọ̀ sáwọn kan kò sí ọ̀pọ̀bàkúnyẹ zà iṣẹ́ tí Islam máa gbé èèyàn tí pèlè lórí pèlè lórí pèlè òfìfo kò sí nínú Islam ibi tí wọ́n bá ti dé ibẹ̀ náà láàyè rẹ̀ òfin náà sọ pé man sabaqa ila shay'in fa huwa awla bihi ẹni bá tètè tètè nǹkan kan ọlọ́lẹ́tọ̀ sí ẹni bá fẹ́ láti wà ní sáfù alákọ̀ọ́bá nu mọ́sálásí yóò tètè dé nì àmẹ́rẹ́ wọn náà kìí tètè dé ẹ wá máa lé wọn pé sún sẹ́yìn ẹ bọ́ sẹ́yìn ẹ̀sìn Islam ọ̀farama ntẹ́lẹ̀bi sallallahu alaihi wa sallam sọ ni pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn onílàákẹ́ olùmọ̀ nínú.

lábẹ́ òfin ọlọ kọtọka ti fi ẹni ránṣẹ́ sí mọ́ṣáláṣí káwọ tó dé ike ẹsẹ àti bá ń tẹ síbẹ̀ lẹ́yìn máa ń mọ pé ẹni tí ó tẹ ẹni kò tí ì wá sí mọ́ṣáláṣí ọ̀ràn ni wọ́n á bá tẹ ẹni ẹ̀rọ amukú ẹfi síbi tí ò ti ní sọnù ẹ̀yin ó dùn bẹ́ẹ̀ torí ẹni tó bá tètè yára débi kan lọ́lẹ́tọ̀ọ́ sí jù yàtọ̀ sẹ́ni tó ti pọ̀ náà ti wá sí mọ́ṣáláṣí. so ọ tẹ ẹ níyàn ọsàrè lọ ó ti lọ ó ti jókòó ń ó tó dákótó lọ sí òun náà ló tún sáyè yẹn èèyàn méjì jókòó ara wọn ẹ là wọn láàrin o ẹni pé wọ́n fẹnu kóra wọn létí wọ́n ní ìsọ̀rọ̀ wá àyàfi kọ́ gba yọ̀ǹda wọn ẹ dákun ṣe yọ̀ǹda fún mi kí n jókòó láàrin yín bi. nínú àti tànàbà Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ ọ̀kẹ́ ìmọ̀nà ahadukum rajulan min majlisihi thumma yajlisi. anábìlẹ̀ nìkan nù yín o gbogbo àná bí ẹnìkan ti dúró kó láyé rẹ̀ tó ti jókòó sí kí wọ́n wá padà jókòó mbẹ́ walakin tawassahu aw tafassahu kàkà kẹ́ ẹ máa gbéra yín dìde kúrò láyé tí èèyàn ti jókòó sí kẹ́yìn ò lè bá a jókòó ń bẹ̀ níṣẹ́ lọ́yẹ kẹ́ ẹ gbára yín láyè kẹ́ ẹ sún fúnra yín tẹ́ni tó dé náà fi ráyè jókòó ẹ gbọ́dọ̀ gbẹ́ni kan dìde kẹ́yìn ò lè bá a jókòó sáyé rẹ̀ alimami Bukhari àti Muslim ló gbà wá. Abdullahi bin Umar radiyallahu anhuma wọn lọ jẹ́ ẹni tó ṣe é إذا قام له رجل من مجلسه لم يجلس فيه tẹnika bá ti dé láyé rẹ sọ yìí ní kẹlẹ wá jókòó nbí láéláé kò sí tí wọn lè sọ tí wọn gbà kò ní jókòó nbẹ. wọn lọ wà láyé rẹ wọn lọ láyé rẹ jẹmi lọ jókòó síbi táyé bá tán sí eléyìí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam nínú ẹ̀kọ́ tó tún de jíjókòó ní àwọn àyè ibi tí àwọn èèyàn jókòó sí táwọn náà fẹẹ jókòó nbẹ. ó náà tí sábàbí kan wá mú dìde kó ń bẹ lọ síbòmíì láti lọ bọ́ọ̀bù káàtà kan tó tún wá padà dé òun náà lọ lẹ́tọ̀ọ́ sáyé rẹ̀ yẹn jọ lómìí lọ màtúnṣe ìpò ló ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ fankun ni bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ ha ni nìkan lọ nà ń pé dá ó ní idha qama ahadukum min majlisihi thumma raja'a ilayhi fahuwa ahaqqu bihi rawahu Muslim ó ní dánìkan nù ibà dìde kúrò láyé rẹ̀ tó tún wá padà wá síbẹ̀ òun náà ló tún lẹ́tọ̀ọ́ sáyé rẹ̀ jẹ́ lómi lọ. nínú àkọ́ tó tún de jíjókòó pẹ̀lú àwọn èèyàn bíi táà ti ń jókòó òun náà ni pé alla tajlisa wasata al-halaqa. ọgbọ́dọ̀ máa jókòó láàrin ibi táwọn èèyàn péjọ jókòó sí àwọn èèyàn ti péjọ wọ́n ti ra wọn lórúkà ẹnìkan ń bá wọn sọ̀rọ̀ tó o ra wọn lórúkà yẹn ẹnì pé àárín ti gbófo àárín tó gbófo ìwà tó dé nìsín jókòó sáárín tó dé gbogbo wọn yà jọ jókòó ẹ̀rí pé ń gbà mí tó ló máa bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn lè jókòó yípo òun wa? jókòó láàrin wa ẹbí ṣe máa ń ṣẹlẹ̀ báwọn sàhábà máa ń alaihi wa àti báwọn sàhábà náà máa ń láàrin ara wọn bá bí ẹnìkan léèrè nínú àwọn sàhábà ó sọ àlẹ́gbẹ̀ẹ́ mi ni olóòtú sẹlómi olóòtú sẹlómi títí ìbéèrè yóò fi padà sórí ẹni àkọ́kọ́ tó ń kọ́ torí kí wọ́n ti ra wọn lórúkà níjókòó wọn. tí wọ́n ti ra wọn bẹ́ẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ jókòó láàrin o ọ̀yà sọ pé kí ọ tí fi jẹ́ pé náà lọ wà ọ̀ọ̀yà kọ̀tọ́kọ̀tọ̀ náà yọ jókòó sáàrin o bó ṣe ń bọ̀ àárín lọ lọ jókòó sí ó rí gbogbo oníkó wá ń bẹ̀ wọ́n sọ pé dídé dídé dídé yà má bọ̀ á sùn fún ọ tí wọn náà fi ráyè jókòó ni kí n ṣe pé kò jókòó láàrin. nínú ẹ̀kọ́ tó tún dé onírin kí gbogbo ẹni tó wá jókòó pẹ̀lú àwọn èèyàn míì tó ti jẹ́ mùsùlùmí ọgbọ́n àmójútó àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí o onírin kí gbogbo jókòó máa ń jókòó yakata yakata níjókòó máa ta aláìlẹ́kọ̀ọ́ jókòó tàpọ́nlé tàpọ́nlé ṣèlú dájú ìgbé eŋti wọn àwọn èèyàn máa wọ lálẹ́mìísí kàn òṣè bíi ká máa fọ́ máa ká sírí bíi ká máa fọwọ́ ti pa irun gbọ̀n àbí ká máa yọ òrùka ọwọ́ ẹni ká tó máa fi àbí ká mú ikì ìtayín ká máa tayín lẹ́ẹ̀mẹ́wàá àbí kéèyàn máa kọ́ wọ́n bá mú kọ́ máa fi remú ẹ̀ níye ìgbà àbí kéèyàn máa tutọ́ sọ́ọ̀tún kó tún máa tú sósì láì mọ̀ pé apá òsì ní ṣẹ̀yà ni ká máa tutọ́ sí àti pé ńgbà tá a bá jókòó pẹ̀lú àwọn èèyàn kọ́ tọ́kọ̀ yẹn ni kó jẹ́ pé láàrin wọn náà ló ti máa gbẹ́jọ́ àbí kéèyàn máa kọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa tú bákan náà kéèyàn ọmọ màmá kọ́ máa fa nǹkan kan sí mo bí àṣà kọ́ máa wá sí sá sá sá lórí àwọn èèyàn àdúgbò máa yáwò bí ẹni tó ti pé nǹkan ṣe máa ti wá yáwò yá máa mú ọjà lọ bẹ́ẹ̀ ah, ah, ah. àwọn ẹ̀kọ́ kí ló sí ọkùnrin nítorí tọ́lọ̀ bọ́ọ̀ kan náà máa máa yẹn sọ oníjẹ́ kófì làákàyè kófì máa bá àyàn lọ nítorí ẹ̀ka jókòó láti kó tàpọ́nlé tàpọ́nlé kọ́mẹ́tì ẹni tó ṣe é pé yọ máa yí sọ́tún yí sọ́tún lórí ìjókòó yẹn láì nídìí ìgbà tí wọ́n bá sì sọ̀rọ̀ kó o kó o sì làákà ìpẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí ó lọ gbọ́ wá ọ̀rọ̀ tó ẹgbẹ́ gbogbo ẹni tó bá gbọ́ yọ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ inú kó tẹnu rẹ jáde kéka ṣe nítorí pa àpéjọ gbogbo èèyàn náà ń dá sí lèmi náà mọ̀ wá sọ̀rọ̀ á máa gbà ìsínbẹ̀ láì bá wọn dá sí bá ní nǹkan tó wúlò tó fi lè dá ni ọ̀dá sí kí ká mo ti wà ń bẹ̀ kí kan máa yanu lásán ọ̀pẹ̀ mẹ́rin tí máa dá sọ̀rọ̀ wọ́n tún máa dàrú ni. torí ẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé tí mo fẹ́ sọ kò nítumọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nítumọ̀ wúlò ṣùgbọ́n kò wúlò láàrin má sọ. ìwọ náà sọ lónìí lọ́padà ti wúlò. bákan náà tí bá ti sọ̀rọ̀ kìí ṣe pé wọ́n kàn máa parọ́ wọ́n máa parọ́ lọ́rọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ dòótọ́ tọ́ba sì fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn èèyàn tẹ́jọ́ péjọ jẹ̀jẹ̀ sókè lọ́bi oge mọ̀sẹ̀ jẹ́ ọjẹ́ jẹ́ pé tiẹ̀ náà ni tiẹ̀ náà ni tiẹ̀ nìkan lọ́ yọ yẹ rárá bákan náà fọlọ́ bá délẹ̀ àwàdà káwàdà ẹ̀ sọ̀rọ̀ fún ọ pẹ̀dẹ́wọ̀ ẹ̀ tí ò ní tuma ẹ̀ sọ̀rọ̀ fún láàrin àwọn èèyàn àríyànjiyàn fanfa ẹ̀ jìnnà sí láàrin àwọn èèyàn bákan náà èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lẹ́ni tí ọmọ wa ṣe fáàlì pẹ̀lú ìyàwó rẹ̀ lójú àwọn èèyàn yóò máa pa wọn mọ́ yóò máa fọ́n ṣe fáàlì lójú àwọn èèyàn ẹ má gbàgbé pípé gbogbo orí ilé wọn lọ́wọ́ bọ̀ fẹ́ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́ bọ̀ fẹ́ràn gbogbo jánujánu gbogbo onífàárí èèyàn ọlọ́wọ́ bọ̀ fẹ́ràn wọn torí ẹ̀ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá rẹ ńlọ́tàánú rẹ tó sàwọn orin fún ọ mọ́gbàgbé pé ibi tẹ́ ti jókòó ọ̀pọ̀ ẹ̀mọ́yé tọ́lá wọn bò tí ì serú orin yẹn fún tí wọn rán wọn àti ẹ̀bẹ̀ sọlọ pé kọ́lá wọn bọ́ dùn náà lò gbà tí wọn bá wọn sọ tiẹ̀ báwọn yóò dàbí ìgbà tó ṣe é pé òun fà wọn nù òun fi wọn ṣe ọ tí ò sí fáwọn bákan náà iṣẹ́ rẹ tó ń ṣe bí ni rẹ tó ń ṣe máa fi ṣe fáàrí fi máa kété lọ tèmi ọ ya kò sí méjì irú mi ò sí kò sí méjì igi obì nínú gbó wọ gẹ́gẹ́ bí igi obì so sọ bẹ́ẹ̀ lọ́nà tí ma bí àwọn yòókù nínú ọ̀rọ̀ àtọ̀pọ̀ àwọn èèyàn rẹ rẹ̀ wọ́n sẹ́ni kórìíra rẹ̀ ṣe èèyàn nìyẹn rárá bá máa ń ṣe fáàrí ń ṣe fáàrí ní fáàrí bákan náà tó ṣe é pé ń tọ́lọ̀ ọ̀rọ̀ fi ṣe báyìí orí mọ́tò tí mo ra ni orí wa ago tí mo rò ni orí wa aṣọ tí mo wọ̀ ni àbí wọ́n ti ẹ̀jẹ̀ pọ́lù mà ní ọ́ kọ́ máa fi máa rẹ kọ́ máa fi ṣe fùkẹ́ ẹ̀rí o tí mo ra ni tí o rà tí mo ṣe ọlọ́ọ̀tì kan ọlọ́ọ̀tà pọ̀ ìrọ̀lá ìrọ̀lá sọ́yìn mi máa ń sọ̀rọ̀ kọ́ tẹ̀sí gbọ̀ torí kékeré ṣèwọ nìkan lọ mọ̀ọ́rọ̀ sọ kéésì ṣèwọ nìkan lálẹ́ rọ́gbọ́n kọ́ náà rọ̀ rẹ̀ ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ ń jókòó tó ipa lè rọ́gbọ́n kọ́ náà rọ̀ má sì já ọ̀gbà má yàn lẹ́nu ẹni tí báyọ̀ sọ̀rọ̀ ẹjọ́ náà sọ tiẹ̀ ẹ má tọrọ ọ̀gbà má lẹ́nu ẹ má sọ pé mo ti máa tọ́ sọ mo ti máa tọ́ èèyàn wí ni nu ni ẹ kí ló sọ mẹ́rin. E, eléyìí ìwà ẹlẹ́kọ̀ọ́ ni o lábẹ́ òfin ọlọ tẹ́lá ti sọ̀rọ̀ kẹ́tì ń bá gbọ́ lọ́ọ́lọ́ náà nínú pé èèyàn lẹ́kọ̀ọ́ ni àmọ́ ńkọ́ kí ló mẹ́rin ìmú gbọ́dọ̀ wá kò burú lọ́kọ́ yorùbá kò ní nítorí tó ń bá ti ń ṣe bá àwọn èèyàn kórìíra rẹ̀ náà ni àwọn ẹlòmíràn gbọ́ yẹn làwọn máa fi sọgbọ́n ìwà burúkú rádaràdà làwọn máa pè ní wọ́ọ̀làjú islam ọ̀fẹ́ nítorí pé gbogbo ẹni tí yẹn bá ṣe bẹ́ẹ̀ sí yóò dùn gbogbo ẹni tí yẹn bá fi lọ́kùlọ̀ lọ yọ kọ́ ìsìláàmù ní ká máa hu àwọn ẹ̀kọ́ yìí nítorí nǹkan méjì alákọ̀ọ́kọ́ oníkẹ́kọ̀ọ́ tọ́kí mùsùlùmí kò ní mùsùlùmí lára pẹ̀lú wa wa ìṣe wa Islam ọ̀gbà ká fi ní ẹnìkankan lára kí ló dé nítorí pé níní mùsùlùmí lára haram ni haram ni ká ní mùsùlùmí lára tí mùsùlùmí bá jókòó nbí kan náà báyìí gbogbo téèyàn ó ṣe láyé tí èèyàn fi jẹ́ ni tó ní ọmọ làkejì rẹ̀ lára èèyàn gbọ́dọ̀ jìnà sí torí Islam tún kọ́ wa débi pé tí ìbá ṣe pé ìṣó bá ti ó ti yarí kan jáde náà ni tí èèyàn bá wà níbi tí mùsùlùmí wà ẹ gbọ́dọ̀ so ẹ pamọ́ra títí tẹ́ fi kó láàrin wọn lẹ́wàá lọ sóyún nítorí pé òórùn so kò sẹ́ni tí ó gbọ́ tí ó máa pọn la oníkálukú wọn mọ̀ hùn hùn hùn ìyẹn ní kí nǹkan yìí ń dùn mí nǹkan yìí ń dùn mí sọ yẹ kó só láàrin àwọn èèyàn gbogbo ń dáàsì tí ó dùn mùsùlùmí islam ọ̀fẹ́ ká sí lọ́bàá muhammed sallallahu alayhi wa sallam ó ní alimuslimu man salima alimuslimu min lisanihi wa yadihi mùsùlùmí gidi ó ní gbogbo ẹni tí àwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tó tún bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí gidi nìyẹn mùsùlùmí gidi kìí sọmọlá kejì láburú mùsùlùmí gidi kí sọmọlá kejì láì dá bí ó sì dá tí ó jọra wọn tí ó tòrò ni mùsùlùmí máa ń ṣe sọmọlá kejì rẹ̀ nǹkan ẹlẹ́kejì tàbí gbọ́dọ̀ jìnnà táwọn wà pálapàla rádaràda yẹn òun náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti ṣe tí ó bí ìfẹ́ láàrin rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam njẹ́ ó jẹ́ ká fẹ́ràn ara wa njẹ́ ó jẹ́ ká súnmọ́ ara wa ńlọ yẹ kí mùsùlùmí ọmọ ẹ̀sìn ló fi pa wá láṣẹ ká máa wa nítorí àwọn sálámà síra wa ńkọ́ á ara wa ilé ìjẹba nínú àwọn ẹ̀kọ́ tó tún de jíjókòó láwọn àbùjókòó tá a máa jókòó pẹ̀lú àwọn èèyàn òun náà ní pé a bá fẹ́ jókòó káwọn máa létí ọ̀nà káwọn máa létí ọ̀nà bí àwọn èèyàn tó máa gbàkó títí lé wọn yóò ń ta níbi tí gbogbo èèyàn ń gbà lọ abẹ́sí máa jókòó níwájú bùtájà rẹ̀ níbi tí gbogbo èèyàn ti lọ tó ń tún bọ̀ abẹ́rẹ́ tó ti ẹ̀jẹ̀ yí pé pèpè lẹ́tìjọba rọra mọ́ sétí ọ̀nà àbí sáàrin ọ̀nà làwọn ti jókòó wọ́n sọ pé bí táwọn ti máa najú nù tó bá yẹ pé ẹ bá rí i pé bẹ̀lẹ̀ yóò ti jókòó tó ti pa nàbí ká má máa jókòó ń bẹ̀. ẹ̀yin ò lè ṣe ká ẹ má jókòó létí ọ̀nà ẹ̀yin ò lè ṣe ká ẹ má jókòó wájú ò lè ṣe ká ẹ má jókòó níwájú ibi tá à ń ti ń tajà níbi táwọn èèyàn ti máa lọ tó ti máa bọ̀ ọ̀ràn yẹn lọ́jà lórí yín kẹ́ ẹ sọ àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ rẹ ojú yín sílẹ̀ yín ẹ gbọ́dọ̀ rẹ sílẹ̀ gbogbo ẹni ń lọ ń tó a jẹ́ pẹ́yìn lẹ́yìn àwọn obìnrin àwọn ètò ti pé wọ́n wẹ̀ lónìí àtàwọn tí wọ́n wẹ̀ lónìí ètò kọjá irun lọ́fíìn àtẹlẹ́ yìí lò àti títì ń lò àti tí òfin lọ́fíìn dà sára ètò wù yín ètò kùdí ẹ̀ káàtó tẹ́tù máa nàdú àwọn èèyàn ránṣẹ́ lẹ́nu ọ̀nà lẹ́tì wọn náà ẹlòmíì ọ̀nbẹ ní bàrá ń wọn. abẹ́rẹ́kọ́ mi lágbo òkè ẹ mà wá wò ránṣẹ́ òtútù báwọn máa bbc islam ọ̀farama o islam ọ̀farama bákan ẹ gbọ́dọ̀ máa wọ àwọn èèyàn tí ń lọ síbọ̀ tọrọ lọ ń wa lọ máa wò níwò lára wò arákùnrin ti ti tọrọ àbí yá ah nǹkan mà ti ṣe o gbogbo èèyàn ti lọ mọ́lú ẹ̀ lọ ẹ bí ṣe lọ ní orin padà yóò fi náà ìlara nìyẹn gbójú rẹ sínú yàrá rẹ ọ rí nǹkan tí ó jẹ kó dún lára àbí ọ àwọn èèyàn àfojúdi tó kúkú lọ jókòó sétí ọ̀nà àfojúdi àwọn èèyàn àtijọ́ ọlọ́gbàdá ti ń ṣe yìí náà olùbábà àbàkòdún tiẹ́ ti jẹ́ ọ̀gbọ́dọ̀ sẹ́ni tí wọ́n máa fara ní àwọn èèyàn tí ń kọjá lọ lọ́nà ọ̀njẹ mángò wọ́n ń sèpo mángò sọ́nà ọjọ́ gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ èkó rẹ̀ sọ́nà wọ́n sọ nínú rẹ̀ kíkẹ́kọ̀ọ́ fi ẹ̀tẹ́ kó ṣubú kó lè bá rẹ̀ àbí wọ́n tàwọn aláìlérò orú rẹ̀ oníkàlùkọ́ ọ̀tẹ́ kó ṣubú kó lè bá rẹ̀ wọ́n tún máa mọ̀ wọ́n da àpálábá wọ́n da sójú ọ̀nà kó lè bá sọ́ nìkan lẹ́sẹ̀ táwọn lè bá rẹ́ẹ̀lì ìsìláàmù ọ̀fara máa àwọn àwa burúkú àwọn ọ̀fara máa ọ̀rọ̀ ni ẹni tí ń lọ tí ń bọ̀ ọ̀gbọ́dọ̀ nílára pẹ̀lú ọ̀hán rẹ ọ̀gbọ́dọ̀ bú ẹnìkan fẹ́ ọ̀fara máa tó lọ́ọ́ ti kọ́ ọmọ ọ̀nà tẹ́lẹ̀ náà

nígbà ní kọjá àti ká rí wa tá a lẹ́yìn ọ̀daràn tí wọ́n gbọ́dọ̀ rí kó tó kọjá ẹni tí ẹni sọ ní kọjá ẹnbọ̀sì bá ti ẹni tó gun kẹ̀kẹ́ láwọn ṣe sí ìsọ ẹni tó gun mẹsìnì àbí mọ́tò àti ká rí wa wọ́n wọ́n rẹ̀ dúdòdòdò kalẹ̀ bí ìtàmú tó bí àfikún ọ̀rọ̀ àwọn tẹ̀ tó lọ tí ẹ ti jẹ́ ẹ̀ wọ́n tó létí ọ̀nà abẹ́rẹ́ tí ó kún bẹ́ẹ̀ ẹ máa wá sọ ta ní lọ ta ní ń bọ̀ ẹ ní jẹ́ táwọn èèyàn lọ ní ọ̀wọ́rọ̀sẹ̀ ẹ lọ ya bò wọ́n bàbá ẹ̀fún arúgbó wa kí ló wọ ẹ̀yàn ọmọ òfò sẹ́yìn ìfowópamọ́ sí bàbá ń bàbá lọ́dọ̀ ni. ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe ẹ̀ ṣe wá fẹ́ kọ́ ẹ ṣe bí ilẹ̀ náà. Islam ọ̀farama káwọn èèyàn kàn tilẹ̀ lásán fọ́ọ̀rọ̀ fọ́ọ̀rẹ́gbẹ̀ ìsìláàmù ọ̀farama. a máa jókòó ọ̀nà níbi tá a ti máa wọlé lílọ bíbọ̀ àwọn èèyàn kó ṣe pé náà tiwa ṣe ń bẹ̀ agbọ́dọ̀ gidigidi. nítorí pé wàá fojú rí lérò wàá gbọ́ lérò ó sì mọ ọ̀pọ̀lọpọ̀ tó báwo ló ṣe wá kóra rẹ̀ ń jànú. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé máa jókòó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló máa yẹ ẹsẹ̀ tẹ́lómi kójọ lójúmọ́ kan. torí pé bójú ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn kì í dákẹ́ gbogbo mọ́kàn wọn ni wọ́n máa sọ sí gbogbo ọlọ́rọ̀ ni wọ́n máa dá sí eléyìí padà di wàhálà fún yàn tó ẹ̀yin àwọn àjókòó sétí ọ̀nà ni ẹnìkan ò lè bá yín sọ kẹ́ ẹ gbọ́ sábà sálámà sí yín dandan ní kẹ́ ẹ dáhùn o ẹni tí ń kọjá lọ náà wọn náà máa wọ páàkì ní burúkú yìí ti jókòó ń bẹ́ ọ wọn ń wolúwa rẹ̀ asalaamu alaykum wa rahmatulah ti sálámà sí yín ẹ bẹ́ẹ̀ ni. tọ́ba kì í yẹn dáhùn wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha tọ́ba sálámà sí nínú sálámà kan ilé ìtọ́jú àti tiwọn lọ ní ká fi dáhùn àìwá ṣe ìtọ́jú àti tiwọn lọ ẹ gbọ́dọ̀ ta ìṣe tó ṣe déédéé pẹ̀lú ìtànṣe fún yín. eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tá mójútó mata ara ni àní yé máa jókòó sétí ọ̀nà àní yé máa jókòó síbi tá a sì máa wọlé lọ bíbọ̀ àwọn èèyàn àwọn òfin tá a gbọ́dọ̀ mójútó abala kan nínú rẹ̀ la gbọ́ yìí kọ́nà ọ̀bẹ ẹlẹ́gàá wa kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa pòfin rẹ̀ má kó lè àjìnà sí tako òfin tó ṣe fún wa kó sì wá ní olóríire. aqulu qawli hadha وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله nínú àwọn ẹ̀kọ́ tani tí máa ń jókòó tí ojú ọ̀nà tó gbọ́dọ̀ mójútó àbíbi tó dúró ti máa tó ẹni tí ń lọ tí ń bọ̀ ó náà ní al-amru bil ma'ruf kọ́ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa bí àpèjúwe ẹnìkan ń tatí tí ètùtù fáwọn èèyàn mu ẹnìkan á tatú kíkọ́ tatí fún ọ wá sọ kúlà orí rẹ̀ kalẹ̀ ọ sọ kúlà kalẹ̀ lọ́wọ́ sí bó ṣe wá sí àwọn ọfẹ bu tíyùn ní máa fọwọ́ sí bu tíì láti inú kúlà wọ́n dà sí kọ́ọ̀pù tó mú lọ́wọ́ tó orí kó ti ṣèbàjẹ́ nù tó bá ṣèbàjẹ́ lójú rẹ wàá pè wọ́n lọ sídìí kí wọ́n ṣe dáadáa wọ́n sọ pé ọ̀tún ló fi máa bu má bu nǹkan fún yà à ń kọ́ lẹ́kọ̀ọ́ nù. bákan náà etí ọ̀nà tí a jókòó sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ rí wípé àwọn èèyàn kan bíi tìyín náà. àwọn náà jókòó pẹ̀lú yín wọ́n sì pè fún sọ̀lẹ́ àwọn tún jókòó tẹ̀tẹ̀rẹ̀ sídi ayò wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ sídi lúdò ẹ̀yà ẹ̀dá lọ lọ́sọ̀rọ̀sí wọ́n ní sọ́nà ara yín sáwọn ni àbọ̀lọ̀ ń fẹjọ́ àwọn sùn yín bẹ́ẹ̀ ni wọ́n yín sùn wá gbogbo tá a bá ti aláìfẹ́ sí máa pè é. kó nínú òsín náà ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹ pè wọn lọ sí di dáadáa nítorí bọ́ bá dákẹ́ tẹ́lẹ̀ ìbá dákun lá nǹkan bàjẹ́ ẹ pè wọn fún àṣẹ dáadáa ẹni tẹ́ bá títà ìdá ẹ kọ̀ fún etí ọ̀nà lẹ́jọ́ kò sí ẹnìkan bá lóṣù ní bá sì ń yàgbẹ́. ọ̀yọ̀yà dídé dídé dídé gbogbo ẹ̀rẹ́ ọlọ́run ti ṣe kìí ṣègbè lómìn ìgbẹ́ mi ò lè burú lóhùn ọrùn kó tẹ̀rù bẹ́ẹ̀ ni tọ́yà gbogbo ẹ̀rẹ́ so ẹ̀ ń kọ́ bàjẹ́ nu ṣé ẹsẹ̀ tó bọ́ ṣe ló sọ ọ́ yàtọ̀ nu ẹ̀ ń kọ́ bàjẹ́ nu ṣé nǹkan ò ní bàjẹ́ ọmọdé kan á jókòó sétí ọ̀nà kẹ́sì rí i pé wọ́n ń ṣe ní ọ̀dà kẹ́ má lè sọ̀rọ̀ islam ọ̀farama ẹnìkan bọ́lọ́kọ̀ lówó ó fún ní five hundred naira owó ọkọ̀ fifty naira sí ni ọlọ́kọ̀ bá fún ẹni tó fún lówó ní one fifty dípò kó fún ní four fifty ẹ sì lọ́ fẹ́ gbá ẹni ẹlẹ́nu rẹ̀ ẹ pariwo. fún lọ́wọ́ ọba ìbàjẹ́ ó dínkù láwùjọ. sọ̀rọ̀ pé wọ́n a máa sọ ni bẹ́ẹ̀ ni wọ́n ló kíra rẹ sọ etí ọ̀nà tó ń jókòó ń dáńbẹ̀ ọ́ pàtí mọ̀ pé bẹ́ẹ̀ máa jókòó ọlọ́pàá kùn ọlọ́pàá ti Islam torí ẹ gbogbo ọgbọ́dọ̀ mójútó bá ní nínú ó ní ẹ dákun àdúgbò wo ni wọ́n pè bí kí ló kọ́ tó ọ pa àdúgbò yìí ẹ sì mà ẹ ní à àwọn àwọn ọmọ náà tó bá wà lọ́sọ̀ àtòsí ni ó ro pa àdúgbò ń bẹ̀ ẹ gbọ́dọ̀ kí ló a ti kojú ta dáadáa tó bá fi ilé rẹ̀ dà torí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ́yìn ẹlẹ́ni ọ̀bá máa ọmọ náà kẹ́yìn ó tó kóra yín ta pé bẹ́ẹ̀ bá sẹ́dákun níbo ni ilé olè máa ń wà ẹ gbọdọ sọ ẹ gbọdọ dà nítorí pé lẹ kóra yín ta pé ẹ máa ṣiṣẹ́ afinimànà fẹ́ni tó bá sọnù ẹlẹ́kùn náà mọ̀ lọ ìwà tí wà yìí o ẹ dà lóhùn ara ń tẹ́ ẹ sẹ́nu torí lẹ fira yín sí wọ̀fà báwọn ẹ ti mà kẹ́ fi eléyìí bẹ́ẹ̀ nú àwọn ẹ̀kọ́ tọrọ ma díjókòó láwọn etí ọ̀nà etí ọ̀nà tá à ń sọ ẹni tí ń jókòó síwájú ilé wọn ẹni tí ń jókòó síwájú ilé ìtajà rẹ̀ kò bá jẹ́ ṣọ́ọ̀pù kò bá sì jẹ́ káńtà náà lẹ́ gbé kalẹ̀ àbí ibi táwọn yẹn ti péjọ tó pọ̀ àwọn tó ń síbi tó ti máa rẹ́ni tí ń lọ síbọ̀ sọ ìròyìn ọ̀nà lòfin yìí bá wí nínú ìta nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní iyyakum wal julusa ala turuqat ẹsọra fún mi máa jókòó láwọn etí ọ̀nà. faqalu ma lana budd ma lana budd minha wa anabi sallallahu alayhi wa sallam a kò sí bá a ti lè ṣe o a máa jókòó náà ni létí ọ̀nà yíyá lè sọ̀nà wọn náà níbi tá a ti máa jókòó lọ́sẹ̀ hẹ́tù fiha tá a ti máa fọ̀rọ̀ di omi tó rọrùn. qal anabi wa ni. fẹ́yìdá abẹ́yìtùm tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹni dandan ẹ máa jókòó létí ọ̀nà náà ni ìlàlùmẹ̀jáàlì tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sì ní ibi tẹ́ ẹni jókòó náà lẹ́sìn máa jókòó fàáhàtú kọrí ọ̀hàkọ́ ẹ̀fún ojú ọ̀nà lẹ́tọ̀ rẹ̀ àwọn sàhábà ni wọ́n máa hàkú kọrí kí lẹ́tọ̀ ọ̀nà tó ní kọ́kọ́ náà ọ̀rẹ́ ọ̀gbọ́n bọ́bọ́rù ó ní ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ ẹ mẹ́jọ ajẹ́ pé gbogbo lọ tí ń bọ̀ náà máa wò. àwọn ọmọ ya ni wọ́n fi pọ́sẹ̀ wọ́n fi kẹ́rẹ̀ sọ́nà wọ́n fi lọ ibi tó ń lọ wọ́n náà wọ́n sọ̀rọ̀ ọgbẹ́ o kí ni jẹ́ òfin ń dá sí abojúkun sí. tóbi ike ń bá jáde o tani ń bá wọlé o kò sí nǹkan amẹbọ torí ẹ anabi sallallahu alaihi wasallam náà rẹ tu yín lẹ wàhálà tí ń bẹ ń bẹ gan ó gbére tó rí ń bẹ lọ ó lè wọ́n ló fi ẹ̀fẹ́ rí nù wòkú wò ó lè wọ́n lọ rí nínú àrànjú wò tí ó lọ sọ̀rọ̀ tí ó tó fi dẹ́sẹ̀ rẹ́jú rẹ̀ yàní pé kò sí tọkọ pẹ̀lú ẹni tí ń lọ sí ń bọ̀ alákọ̀ọ́kọ́ nù. ọ̀kan fún ẹ̀dà ànábì ni èmi ni lára rẹ májọ ráyè dọ́dọ̀ àwọn ẹni tí ń lọ sí ń bọ̀ wọ́n ò tọ́ òsì ń tọkọ̀ pẹ̀lú wa táwọn náà wọ́n lọ máa ti wọ́n tiẹ̀ ti jẹ́ tiẹ̀ ti jẹ́ rédíò nàìjíríà ìjọ gbé kálukú jáde ọlọ́mọ tó pọ̀ jáde kọ̀ wá bẹ̀rẹ̀ dáná lọ́dọ̀ rẹ kó tó jáde tiẹ̀ ti jẹ́ tọ́mọ̀ á ní àwọn ìlara. má ní ẹnìkan lára. bákan náà sẹ́mi ni wọ́n ti sẹ́lẹ̀m tó bá sẹ́lẹ̀m ẹ̀sìn ọgbọ́dọ̀ dáhùn tó bá sẹ́lẹ̀m ẹ̀sìn ọgbọ́dọ̀ dáhùn. wọ́n amru bil ma'ruf máa pè wọ́n lọ sí ìdìkọ́ ṣe dáadáa wọ́n nahyu 'anil munkar ó sì máa kọ́ ìbàjẹ́ fún wọn ìwọ́n tó bá ti jókòó létí ọ̀nà nù. nínú rí wáyà kan alábìnrin wa irṣadu dọ́ọ̀lì gbogbo ẹni tó bá sọ adéfi alimami Bukhari àti Muslim ló gbà wá oríṣi eléyìí tábà ti rí pé ibi táwọn ti máa jókòó yóò fara pẹ́ ibi tí ànábì ń sọ yìí gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní ká mójútó nítorí pé ànábì yìí sọ̀rọ̀ wa sọ tí ó sì ṣe ń tó ní ká má ṣe àti pé ẹ̀rẹ̀ ń bẹ sani tó bá kùnà láti tẹ̀lé ń tó ní ká ṣe tó ṣe pé ń tó ní ká má ṣe lòun rọ́ọ̀lù mùsùlùmí sì fẹ́ ṣoríire ní fi ṣe islam àfi ká pa òfin ọlọ́wọ́n ọba wa má. akramakumullah tẹ̀ bá wá ti jókòó tẹ̀ fẹ́ túká ńgbà tẹ̀ bá ti jókòó tó dìgbà tí kálukú òtún kẹ́yẹ tẹ́fẹ́ dìde máa lọ ẹ ṣàdúrà nínú ẹ̀kọ́ tọrọ máa jíjó púpọ̀ lọ àwọn èèyàn bì kanu. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الإمام الترمذي لو جاده ó sọ pé àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́yìn mùsùlùmí yẹ kó máa dùn àyè ó sì yẹ ká ha sórí dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kò jù bá lọ à ń pè àdúrà yìí ní kafaratu majlis gbàtà lẹbi kọ́ àwọn sàhábà tán. wọ́n bí léèrè pé kí láǹfààní àdúrà yìí gan ẹni tá a bá ti dìde níbi tá a ti jókòó káwì kí láǹfààní àdúrà yìí alábì ní kafaratun lima yakun fil majlis ìpèsè rẹ ni fáwọn ẹ̀ṣẹ̀ tó ṣeé ṣe kọjá pé a ti tẹnu dá níbi tá a ti jókòó ọlọ́run fi àdúrà yìí ó fi pèsè wa rẹ́ ń bẹ̀ ọ́ pàtàkì pé ká mọ̀ kódà bí wọn bá ti há sórí kí wọn kọ sínú òwe pélébé kọ máa mú ká tẹbẹ ti jókòó láyè kan tẹsí dìde ń bẹ ẹ ṣàdúrà yẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí wa sallallahu alayhi wa sallam tó fi mà wá nípa jíjókòó pọ̀ pẹ̀lú àwọn èèyàn níbi tí wọ́n bá ti jókòó pàápàá jùlọ ìjókòó tá a jókòó nítorí sábàbí kan náà àwọn sábàbí eléyìí tó fi hàn ọlọ́run ọba tó fara mọ́pa alẹ́ tìtò rẹ̀ jókòó pẹ̀lú àwọn èèyàn àmọ́ ìjókòó tí ọ̀dà ìjókòó tó burú tọ́ta kò fi hàn ọlọ́run mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn jórù ìjókòó yẹn nítorí tẹ́ bá bá wọn jórù ìjókòó yẹn sẹ́yìn ọ̀bá dára òfin ọlọ́run sọ pé ẹ gbàrú ẹ̀san wọn èyí tó burú ọlọ́run sọ pé waqad nazzala alaykum fil kitab an idha sami'tum bí ha yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayrihi innakum idhan mithluhum. إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ti sọ òfin kalẹ̀ fún yín kíta ẹ bá rí àwọn ẹnìkan tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́ táǹfọ̀rọ̀ ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn títí tí wọ́n fi máa sọ̀rọ̀ oríṣi eléyìí tí ò ní pẹ̀lẹ́sẹ̀ ọlọ́run ti bá gbọ́ láti kú láàrin wọn ajẹ́pẹ́ rú wọn lẹ́yìn ẹ̀yin tí ọlọ́run sànù wa torí rẹ bí sàpérò orí ibu ẹ má bàa jókòó mbẹ́ o bí tí ti sọ̀rọ̀ ẹ bọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má bàa o torí pé èèyàn lè má sí èèyàn lè má jẹ́ bí irú wọn àmọ́ ìwà ọpẹ ti wà láàrin wọn ó di irú wọn sọ eléyìí bó ti ṣe jẹ́ mbẹ́ o ọlọ́run kó ká máa bá wọn jókòó ire má fi ìbáwọn máa jókòó papọ̀ níbi ibú ọlọ́run sàwa ló lórí ire ni o má sì wá ló lórí ibú nínú tọ́nà tí wàá pa wá lẹ́sẹ̀ ike ká máa ṣe ní gbogbo ògbà ká lè ba àjọ kan nínú ẹni tí ó sórí ire wọn náà ní ká máa ṣe àsọlẹ̀ fún ọ̀gá tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àwọn náà ń ṣe àsọlẹ̀ àtúnyẹ̀ fún anabi Muhammad. صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله